نعم، ní تسواجو على فقه العبادات، على àgbọ́yé ìjọsìn <clears throat> àgbọ́yé bá a ti máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ní ìbámu pẹ̀lú al-Qur'an àti ní ìbámu pẹ̀lú sunna nabi sallallahu alayhi wa sallam pẹ̀lú àgbọ́yé àwọn sàábì ànábì tọrọ sojú wọn so òun náà ni àlàyé a máa ṣe. albaabu sáàmìn báàbù ẹlẹ́ẹ̀kẹjọ fi tayammum tó fẹ́ sọ̀rọ̀ fún wa nípa àtayammum kí ni wọ́n ń pè ní àtayammum ó gbajúmọ̀ ká pè ní ká máa pè ní tayamamu àwọn ẹlòmíràn máa pè ní àlùalá eléèpẹ̀ tó kí wá nìkan tá à ń pè ní tayamamu yìí wa fihi masail àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn wà lábẹ́ báàbù yìí tó tóbi mẹ́ta alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ Ah, síwájú ká tó bọ́ sínú àlàyé ọ̀rọ̀ ìsìn alákọ̀ọ́kọ́ kí náà pè ní tayammum lẹ́gbẹ̀ẹ́ alákọ̀ọ́kọ́ àtayammum lugatan al-qasd ìtumọ̀ àtayammum òun náà ní al-qasd òun náà ní kéèyàn ó gbèrò kéèyàn ó ní kéèyàn ó gbèrò láti ṣe nǹkan òun náà ní ìtumọ̀ àtayammum wa shar'an àmọ́ nínú sharia islam nínú fíkíù ìtumọ̀ yẹn náà pé mas'ul wajhi wal yadayn òun náà ni ìfọwọ́pa ojú wa wàlìyàdẹ́ yìí àtọwọ́ méjèèjì lè sọ ìdí sọyè pẹ̀lú yèpẹ̀ tó má aláwájì ní màkó ní ọ̀nà kan tó jẹ́ pé ọ̀nà tó sẹ́ṣà ni ṣe pé tẹ̀rí àlọ́ rẹ̀ fún wa. tààbùdà lillahi ta'ala lẹ́ni tí fi ń jọ́sìn fún Allah subhanahu tó a pé ìtumọ̀ tá ń pè ojú pa ojú àtọwọ́ lọ pẹ̀lú iyẹ̀pẹ̀ ní ọ̀nà tí sẹ́rí àgbàgbé kalẹ̀ fún ti lọ́nà àtìfẹ́ ẹnu lọ́nà àfikún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kó máa wá jẹ́ pé èèyàn fi ń jọ́sìn fún Allah subhanahu wa ìkẹ́kọ̀ọ́ yọkùn bẹ́ẹ̀ àwọn àlàyé tó wà lábẹ́ báàbù yìí hukmu tayammum wa dalilu mashru'iyyatihi ìdájọ́ tayammum àlùwàlá eléèpẹ̀ ìmára eléèpẹ̀ ìdájọ́ rẹ̀ wa dalilu mashru'iyyatihi àti tọ́ka ẹ̀rí nínú ṣẹ̀ríà lórí pé kíni lórí pé àtayammum yìí nǹkan tó wà nínú òfin ṣẹ̀ríà ni. التيمم مشروع وهو رخصة من الله عز وجل لعباده tàyámúmù tá a sọ yìí òun gangan kọ́ ni ìpìlẹ̀ nínú mara tòtàyámúmù wá láti bá a máa jẹ́ rókùtọ̀ fún wa ni yàní láti bá a máa jẹ́ ìṣe nǹkan ní fúfúyẹ́ fún yàn nígbà tí ò bá rọrùn kárí ń tá a ṣe lófin fún wa gan nípìlẹ̀ ó ní wàhúwà min mahasin hadhihi sharia inú dáadáa tí sharia ṣe fún wa nù sharia máa ṣe dáadáa fún wa tó bá ti gbé nǹkan fẹ́ ni wàhálà tó láyé tá a wà lónìí àwa láka máa wá ìnira fúnra wa títẹ̀lé àti tẹ̀rọ̀ fún wa a sì gbé tí ó kàn wá kọ́ wa lọ́rùn a wà sọ di ìnira fúnra wa. wa min khasa'is hadhihi al-umma nínú ẹ̀sà tí Allah subhanahu wa ta'ala ṣe fún àdúgbò yìí ó dàní tàyámù wa òkúnjọ kan síwájú ju anabi sallallahu alayhi wa sallam nítorí gbólóhùn Allah subhanahu wa ta'ala sọ báyìí pé ya ayyuhal ladhina amanu idha qumtum ila as-salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq ọba àlekí nígbà tẹ bá fẹ́ kírun wàásùsílù ojú àgùn ẹfọ ojú yín wà àìdíyàkùn ilẹ̀ almarọ́fì ẹ̀sì fọ ọwọ́ yín méjì tó fi dé gbàùn yín wàmsáhù bí rúkú ti kún wà arjulakum ẹ̀sì pa orí yín wà arjulakum kẹfọ ẹsẹ̀ yín ilẹ̀ alkàdẹ́yìn tí tó fi dé kókó tẹ̀ méjèèjì wà in kuntum junuban tẹ́ ẹ bá ti wá ní jẹ́nàbàlá fàtọ́hàrù ẹ̀ mara èyí gbé jẹ́nàbà kí àbíkẹ́ máa fi jẹ́nàbà ṣe ìbádà àbíkẹ́ máa kírun pẹ̀lú jẹ́nàbàlá so èyí ti bẹ́ẹ̀ èyí ó mara tí a bá ti ní jẹ́nàbà la wa in kuntum marda alukurani wa ni tó bá wá rẹ̀ yín <clears throat> sáré bá wá fi yín aw ala safar abẹ́ wà lórí àjò aw jaa ahadun minkum minal gha'it àbí ẹnìkan nù yín ó bá ṣe kíni pé yàgbẹ́ nígbà tó yàgbẹ́ tán aw lamastumun nisaa àbí ẹ ṣe kíni àbí ẹ fọwọ́ kan obìnrin ẹtí báwọn ní ẹfọ ọkọ àwọn omi sálọ láyé tí wàá bàjẹ́ wàlàmùtẹ́jì dù máa ń ẹ̀ wá rómi tẹ́ẹ̀fì segin tẹ́ẹ̀fì sálọ àlá àbí tẹ́ẹ̀fì wẹ̀ jẹ́nàbà ó ní fatayamamu sa'idan fatayamamu sa'idan tayyiba ẹsẹ̀ tayamu yanni ẹsẹ̀ ìmọ̀ra ilé pẹ̀ pẹ̀lú yèpẹ̀ tó bá má kìí sì pé yèpẹ̀ tó bá jẹ́ yèpẹ̀ gbin yèpẹ̀ yẹ gbọ́dọ̀ má á padà sàlàyé tábàdébẹ̀ ó wà ní famsahu biwujuhikum wa aydikum. ẹ fi ọwọ́ pa ojú yín nígbà tẹ́ bá ṣe kíni nígbà tẹ́ bá fẹ́ ṣe tàyámùmù yìí wà aydikum kẹ́sì fọwọ́ pa ọwọ́ yín méjèèjì ma yuridullahu ala alaykum min haroji ọba àdékè ọlọ́wọ́ gbèrò láti ṣe kíni láti kó tí ó ní láti gbé kọ́ yín lọ́rùn ṣùgbọ́n ọba ọlá kò fẹ́ kẹ́ kírun pẹ̀lú jẹ́nàbà la kò fẹ́ kẹ́ máa kírun kẹ́ sàlùwà la lálà ìṣe pé ẹ mara wàlí yìí tí mà ní mẹ́ta hu alẹ́ ìtún ọba àdìgẹ ọlá tó láti parí ìdẹ̀ra eléyìí lórí la'allakum tashkurun kẹ́ bá lè máa dúpẹ́ fún un so eléyìí nínú ìdẹ̀ra tí Allah subhanahu wa ta'ala pa ilé àlùmọ̀ yìí lórí tí ò sí fáwọn àlùmọ̀ mi tó ti kọjá lọ òun náà ni àtàyàmù náà wà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tábà lọ wò á nínú hadith anabi sallallahu alayhi wa sallam gbàtí anabi sallallahu alayhi wa sallam sọ pé asàìdù tayyib anábì ní yẹ̀pẹ̀ tó má kàfí alábì ó ti tó ọ tó bá ti ní yẹ̀pẹ̀ tó má ó ti tó ọ wa in lam tajid al-ma'a ashra hijaj kọ́dà tó o bá ṣe kíni tó o bá rí omi fọ́dún mẹ́wàá ó wá rómi tó fi sàlọ́lá fọ́dún mẹ́wàá ó kàn wá rí kíni orí yẹ̀pẹ̀ tó bá ti yẹ̀pẹ̀ ń ti má anábì ló ti tó ọ ó máa bá sí lọ ni anábì ní fa idha tó o bá ti wá ṣe kíni tó o bá ti padà wá rómi ẹ òòró mi rárá tẹ́lẹ̀ ẹ ló fi ń lo àlùwàlá ilé pẹ̀ nígbà tó ń bá ti padà wá dé ó máa wá sí kíni ó wàá máa lomi padà anábì nífa amisahu basharatan ó wàá máa lomi kó mo sí kíni kó mo fi fọ ara rẹ̀ àbí kó mo fi fọ oríkèéríkèé àlùwàlá nígbà tó bá ti rómi so àdìsí eléyìí náà òun náà ń tọ́ka lórí pé kíni lórí pé èèyàn máa ti sàyà mọ́ nígbà tí èèyàn bá rómi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni anábì sallallahu alaihi wasallam tó sọ nínú hadith mi anábì ní ju'ilat liyal ardu masjidan wa tahura anabi sallallahu alayhi wa sallam ó ní Allah subhanahu wa ta'ala ó ṣe gbogbo lẹ̀ ní ibi téèyàn ti lè kírun fóun ó ṣe gbogbo lẹ̀ ní masjid fóun wa tahura ó ṣe gbogbo lẹ̀ níbi tó má àyè tó má ni so ó túmọ̀ yìí pé kí ni ipe gbogbo àwọn yẹ̀pẹ̀ tó bá ti má àwọn àyè tó bá ti má èèyàn máa ti kí ni èèyàn lè kírun bẹ́ẹ̀ ẹ̀sìn lè fi ṣe tayammum wa qad ajma'a ahlul ilmi ala mashru'iyyati gbogbo àpapọ̀ àwọn olùmọ̀ pátápátá látàrí ànábì sallallahu alayhi wa sallam tó fi dòní gbogbo ni wọ́n fẹnu kò lórí pé tayammum nǹkan tó lẹ́tọ̀ọ́ ni ó sì wà ní òfin ṣẹ̀ríà Islam idha tawafarat sharaituhu táwọn májẹ̀mú rẹ̀ bá ti pé táàpadà kà fúnra wa táwọn májẹ̀mú rẹ̀ bá fi lè pé ó lẹ́tọ̀ọ́ fún yà wa annahu qa'imun maqama taharati bil ma' so gbogbo wọn láti fẹnu kò pé tayammum yìí ó dó a máa rọ́pò ìmára tẹ́yàn máa ń ṣe pẹ̀lú omi fa yubahu bihi ma yutatọ́haru ọ̀yùbáhu bíhi ma yubahu bí tatọ́hur ntí ó lẹ́tọ̀ọ́ fún yàn látara pé téèyàn bá lu omi alálùalá àbí téèyàn fomi wẹ̀ kò tún lẹ́tọ̀ọ́ fún yàn òun náà ló lẹ́tọ̀ọ́ fún yàn láti ṣe nígbà tí èèyàn bá ṣe tayammum mina salat bóyá ni lápèjúwe wa àbí ká zikini kárọ̀ kiri ká ilé Allah subhanahu wa ta'ala wa qira'atil Qur'an àti kíkà al-Qur'an wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. وبذلك تثبت مشروعية مشروعية التيمم بالكتاب والسنة والإجماع سبحان الله تعالى سيئني ó ti nílẹ̀ fún wa pé tayammum yìí ó wà nínú sharia islam ó wà nínú òfin sharia islam pẹ̀lú àáyà nínú alukur'an pẹ̀lú àwọn hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àti pẹ̀lú ìfẹ́nukò gbogbo àwọn olùgbà pátápátá ó túmọ̀ pé kò sí ìyapẹ̀ ẹnu lórí ọ̀rọ̀ tayammum àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ tayammum al-mas'alatu thaniya ṣurutu tayammum àwọn májẹ̀mú tó wà fún tayammum májẹ̀mú wo la gbọ́dọ̀ rí wal asbabul mubihatu lahu àtàwọn okùnfà tí máa ń sọ tayammum di ẹ̀tọ́ fún wa ìmára ilé pẹ̀ àwọn okùnfà tí máa ń sọ di ẹ̀tọ́ fún wa yubahu tayammum inda al-ajzi an isti'mal al-ma' tayammum kásàlọ̀ alá téèyàn bá kágara láti lo omi imma li faqdihi inú kó jẹ́ pé èèyàn wá orí ni aw li khawfi ad-darari min isti'malihi li maradin fil jism aw shiddati bard àbí kó sì jẹ́ pé arómi lóòótọ́ àmọ́ nítorí pé <clears throat> èèyàn ń fáyà kéèyàn máa rí jẹ ìrora àbí kéèyàn máa rí nira kan látara pé téèyàn bá lo omi ìgbéyà torí kó rẹ̀yàn àbáwọn kankan bẹ níbi oríkèé ìdíyẹ ó ti tàbàlá láwọn orí eh, kínákó àwọn ẹ̀yà ara tẹ́yàn ti máa ń sàlọ̀ àlá wẹ́wúrẹ́ yàn àbá rẹ̀ kan sí yàn bẹ́ẹ̀ àbọ̀wọ́ dá àbí ìgbó wà ń bẹ́ẹ̀ tẹ́yàn wò pé tẹ́yàn bá fomi kàn án wàhálà ńláńlá òun náà ni ó ṣẹlẹ̀ fún yàn so tàyámù máa ń lẹ́tọ̀ọ́ nírú àwọn nàbá yìí àwòṣí dá ti bá àbí kó jẹ́ pé òtútù mú gan àbí kó tutù bá mú gan tó tutù bá lágbára tó jẹ́ pé téèyàn bá fi omi kanra ó lè dá wàhálà alẹ́ fún yàn so eléyìí inú àwọn ọ̀nà téèyàn lè gbà téèyàn fi lè ṣe tayammum ní lè hadith Imran ibn Husayn nítorí hadith Imran ibn Husayn radiyallahu anhu ó ní anabi sallallahu alayhi wa sallam anabi ní alayka bis-sa'id tayyib anabi ní lọ wáyé pẹ̀ tó má yàní pẹ̀ tó má ó sì kí ni ó dọ̀wẹ́ fa innahu yakfik yẹ̀pẹ̀ tó mọ̀ yìí ó ti tó ọ yàtí tó bá ti bẹ́sẹ̀ mara tó o bá rómi yẹ̀pẹ̀ yẹn ti kí ni ó tó ọ àfáwa ni wọ̀sàyà àti mazidu basin lidalika ba'da qalil àwọn padà tó sàlàyé lẹ́yìn ní kọ̀tún ẹwẹ́ lẹ́yìn pàtàkì bá kò níbi tá a wáyé wẹ̀sẹ̀ ìhò tayammum bi shurutil atiya tayammum àmà lálàáfíà pẹ̀lú àwọn májẹ̀mú tí ń bọ̀ wáyé alákọ̀ọ́kọ́ àníyá kéèyàn ó ní láníyàn lọ́kàn pé èèyàn fẹ́ ṣe tayammum láti fi ṣe kíni láti fi sọ irun dẹ̀tọ́ wàhíà níyàtò sibahati salat òun náà ní kí wọn ní lánàá pé mo fẹ́ fi sọ irun dẹ̀tọ́ ni wà níyàtò sharatun fi jami'il a'mal àníyàn tẹ wá rí wọn májẹ̀mú kan ni níbi gbogbo sẹ́ gbogbo ìbádà gbogbo ìjọsìn pátápátá májẹ̀mú làníyàn jẹ́ bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ láníyàn kí o bá ti sáníyàn bẹ́ẹ̀ kò sí ládá ìbádà yẹn ò dúró àníyàn tá a wá ń sọ yìí kìí ṣe àníyàn téèyàn máa yanú sọ títa pé mo dàníyàn pé mo fẹ́ ṣe tàyà mú ọkàn òun náà láyé àníyàn wa tayammumu ìbáàdà tayammumu tá a ti wá rí wọn ìmọ̀ra ilé pẹ̀lú náà ìbáàdà ni tó a jẹ́ pé májẹ̀mú alákọ̀ọ́kọ́ tó wà fún tayammumu òun náà ní kíni òun náà ní kéèyàn láníyàn pé tayammumu lè fẹ́ sí ẹlẹ́ẹ̀kejì al-islam wọ́n jẹ́ mẹ́lẹ́ kejì ẹni tí ó ṣe tàyámù ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí wàlá yasihu min al-kafir lè anáwó ìbáàdà tí kẹfẹ́ ìbá ló ń ṣe tàyámù tàyámù rẹ̀ lálàáfíà torí pé bá so ibada òsì ní jẹ́ta ọgbà fún kèfèrí àdúgbò di mùsùlùmí ná tí kèfèrí bá ló ń kírun àbó ló ń gbàwẹ̀ àbó ló ń ṣe dáadáa àbó ló ń yọ gbogbo àwa ń ṣe ń yọ zàká ń dá títọ́ lọ́run so kò ní gba dáadáa kankan bẹ́ẹ̀ àdúgbò di mùsùlùmí ná tí o bá di mùsùlùmí dáadáa yóò ní wúlò fún àwọn tó bá wàrà wá di mùsùlùmí gbogbo àwọn dáadáa tó ti síwájú wọn padà wá wọn padà wá kó wa

àmọ́ tó bá ti kú lérí kèfèrí rẹ kò sí dáadáa kankan fún o kò sí dáadáa kankan fún òkú kalẹ̀ fún náà ẹlẹ́kẹta alhaq òun náà ní làákàyè inú májàmú tó wà fún tàyámú ẹni tí ó sì tàyámú gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ kíni tó ní làákàyè wàlá yasí min gairi àkìl ẹni tí ó sì làákàyè lórí ẹ̀ táyà mọ́mọ́ òsè kíni kò sàǹfààní fún kò lálàáfíà kálímàjìnú gẹ́gẹ́ bí wèrè kí wèrè náà rí ká wàlmọ́gbìmá àlẹ́ yìí abẹ́ ń tó dákú ẹni tó dákú nìsín òun náà kò sí tàyàmù fún tẹ́ni tó tẹ́yẹ̀ bá wà sí tàyàmù tó bá wá dákú ó túmọ̀ pé tàyàmù rẹ̀ ti bàjẹ́ nù ìtumọ̀ rẹ̀ nù yóò wá sékínni yóò wá tún mi sí nígbà tó bá jí padà bẹ́ẹ̀ máa ń títa yàmú tó ní mara tó bá ya wèrè tó tó bá gbádùn tán yóò tún àlọ́lá mi ṣe àbí kó tún mi mara mi ṣe síwájú kí ó tó lè ṣe ìjọsìn. ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹrin nínú májèmú tó wà fún àtàyàmú òun náà ni àtàmáyòzù kó jẹ́ pé ẹni tó ti kò sí ìbàlágà àmọ́ ti mọ̀ tún yàtọ̀ tó sì ọmọ kékeré tó ti gbọ́n títí ń kírun tó ti màrún kí àmọ́ kò sí ìbàlágà irú eléyìí bẹ́ẹ̀ láti fi ọdún méje sókè kó tó di pé ó bàlágà irú ọmọ yẹn ní ti ti mọ̀ tún yàtọ̀ tó sì tó bá ti tàyàmù tàyàmù rẹ̀ sókè ni ó gbádùn wọ́n wá màǹkà nàdúnà sáàbìà ẹ ti bá wọn nísìnyí so ìwé eléyìí onísìnyí so àwọn afáàní ẹ̀ńtọ́ tí eré rẹ̀ bá kéré sí méje ẹ̀ ìwé ní báwọn onísìnyí ó ti dá nǹkan mà eléyìí máa ní í ṣe pẹ̀lú àwùjọ sáwùjọ ni ibòmí ń bẹ nísìnyí ọmọdún mẹ́fà ọmọdún márùn-ún ọmọdún mẹ́rin gan ó ti dà gẹ́gẹ́ bí ọmọdún mẹ́jọ lọ́dọ̀ tiwa bí látara kíni látara pé àwọn máa ń yára dàgbà so àmọ́ lọ́dọ̀ tiwa wọ́n ní màdúnà sáàbì á so àmọ́ lọ́dọ̀ náà àárọ̀ mi jẹ́ pé ọmọdún mẹ́rin ó ti gbá ó ti bàrú kí kò ní máa nígbà tá ọdún tó máa ti ń dá nǹkan mà tó ti mọ ọ̀tún yàtọ̀ sí òsì náà ẹlẹ́ẹ̀karùn-ún májẹ̀mú tó wà fún òun náà ni sàázùrù sèmálìlì máa òun náà ni kó nira fún yàn láti lomi kárí pé yóò ṣòro fún wa gan láti lomi ìmà lè ádámì yìí inú kó jẹ́ pé nítorí pààrọ̀ mi ni bóyá àrùn mi rárá ni òun ló fà á kílẹ̀ rí lórí eléyìí pé tá a bá rómi inú tá a fi lè ṣe tàyámù ni òun náà ni àyà tá a kà fúnra síwájú yẹn pé fàlám tẹ́jìdù máa à ń fatayammamu sa'idan tayyiba pété ẹ̀ bá rómi ẹsẹ̀ kíni ẹsẹ̀ ìmára ilé pẹ̀ pẹ̀lú ìpẹ̀ tó má so ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀rí tó tún wà fún òun náà ni àdìsá anábì sallallahu alayhi wa sallam sọ yí pé inna sa'ida tayyib anábì dájú ìpẹ̀ tó máa ń tahuru li muslim ìmara ló jẹ́ fún mùsùlùmí wàyí ńlá mu yẹ́jì di má a aṣọ sínú wọ́n láti mùsùlùmí ó má rí omi fọ́dún mẹ́wàá ọ̀gbọ̀rọ̀ lónìí kí irun pàtó romi àrùn táwọn ìsàlọ̀ láti ẹ̀sìn kó àtìkò lóṣù kọjá máa ń gbó làlọ́ aláìlẹ́pẹ̀ẹ́ wà ìmùsàyà mú wa tó o tún láti lè gbọdọ̀ sí kíni èèyàn gbọdọ̀ sí alábìrin fàyídà wájà dalima wàlíyùmí sahu bàṣàrọ̀ sahu fàyídà dálì kàfáyé àmọ́ tó bá ti wá rómi o tó bá ti rómi tómi padà pàtí wá dé anábì ní kó lomi kó fi segin ní kó fi sèmára wàyí ní adáàlì kan fáyìí torí pé lẹ́yìn lóore èyí ń lóore ju tàyámùmù lọ tàyámùmù kà jẹ́ ìṣe nǹkan ní fúfúyẹ́ fún wa ní ìṣe nǹkan ní rọrùn fún wa látara pé kíni káwọn bá kó nira bá pé táwa ti wá rómi táwa ní kírun ni àbá ní ìṣèjọ sí ni. àwọn lè káwọ́ fi hì lè káwọ́ fi hì dọ́rọ̀ rọ́ bí ìsìn ìmáàlì yìí àbí kó jẹ́ pé èèyàn bẹ̀rù ìnira èèyàn bẹ̀rù ní alátara pé téèyàn bá lómi yìí imma li maradin yukhsha ziyadatu ziyadatu inú kó jẹ́ pé ó rẹ̀yàn téèyàn rò pé àárẹ̀ yóò tún lágbára sí i àárẹ̀ yóò tún lékún sí i téèyàn bá ní kéèyàn olómi láti fi sàlùwàlá aw ta'akkuru shifaihi bi isti'malil ma àbí kó sì jẹ́ pé téèyàn bá fi lótún lómi yìí àárẹ̀ yẹn ó pẹ́ kó tó sàn pé ojú egbò tó ti ń mọ́ni omi tó wá kàn àjọpẹ́ àárẹ̀ ó tún pẹ́ so irú eléyìí náà inú àwọn téèyàn máa ń fà téèyàn máa fi ṣe kíni téèyàn máa fi ṣe sàyà mùmí tí ma fi tí ó ma túmọ̀ pé ó nira fún yàrá láti lómi bi qawlihi ta'ala torípúlọ̀ Allah subhanahu wa ta'ala tó bá yìí pé wa in kuntum marda tó bá rẹ̀ yìí tó ó wà nínú àyàtà kàyẹn lẹ́ẹ̀kan. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadith anabi sallallahu alayhi wa sallam tó sọ báyìí pé ibi hadith wal hadith sahibi shajja hadith ẹnìkan tó jẹ́ pé ẹnì yìí wọ́n sá lọ́gbẹ́ ọgbẹ́ ń bẹ lára rẹ̀ nínú àwọn sàbí anabi ni ìbátan wọn sá lọ́gbẹ́ yìí ó wá fẹ́ sàlùwàlá ó sà wá sàlùwàlá ń tú láti pẹ̀lú pé ọgbẹ́ ń bẹ lára rẹ̀ tó látara bẹ́ẹ̀ bóyá sokùnfà tẹ́lẹ̀ ibi kú nìyẹn kí lè anabi sallallahu wa sallam kí lè anabi wa sọ anabi ní anabi sallallahu wa sallam anabi ní qataluhu qatalahumullah ó ní ẹ̀sìn pa ẹni ẹlẹ́ni yàní àwọn kan ní wọ́n ti bá ti wá fún pé kò lè lo mi o kò lè lo omi náà ló gbọ́dọ̀ lo tó fi sèmára anabi ní kọ́tàlúù wọ́n pa kọ́tàlàhùmùlọ́ yàrá ìtumọ̀ ló kọ́tàlàlọ́hù ìtumọ̀ yẹn náà ni pé kí Allah subhanahu èpè ní ẹ̀dí báwọn níbi kéèyàn ó ṣe kíni kéèyàn ó dá yàn pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala yá wọ́n ti ṣe kíni wọ́n ti ṣe láwọn àbíjá ni ètí kú ànábì ní hàlá sàálù ìdáàlámù yá àlámù ànábì ní èsì tí wọ́n jẹ́ ẹ̀lẹ́ béèrè kí ni jẹ́ kí wọ́n béèrè nígbà tí wọ́n máa mọ̀ páwọn ò ní nípa ntẹ́ni tó nídìí ìnáma ṣe fáwọn ẹ̀yìn àtúwàl anabi ni innama shifa'ul 'ayyi as-su'al anabi ni ẹnu máa ń tó jẹ́ ogun ogun kan péré tí ń bẹ fún àyìmọ̀kan òun náà ní béèrè ogun kan péré àyìmọ̀kan olóògùn àbíkínni àbíkínni ó ṣe ìwádìí tí yẹn bá ti dákẹ́ tí o bá ti lè ṣèwádìí nípa tí o yé tó àìmọ̀kan yẹn yóò máa kó parun bá ni yóò máa kó parun bá ni. àwọn olè ṣe ń dasi báàrù dín yóò ṣe àmà àhùn dọ̀rọ̀ inú àwọn ọ̀nà tí máa ń gbà tí yẹn máa fi ń tàyà mọ́ tí yẹn máa fi ń lo ilé pẹ̀ òun náà nígbà tí yàní òtútù bá mú gan òtútù mú gan tó jẹ́ pé yókùsà máa hù dọ̀rọ̀ tá a bá lómi yìí ìnira yóò ṣẹlẹ̀ sí wa ara ò ní wá òtútù yẹn ó lè bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ kínní yóò fẹ́ lè kó wàhálà báyàn awo ilẹ̀ halak àbí kéèyàn ń bẹ̀rẹ̀ bẹ̀rù pé báyàn ti ẹ̀ lè parẹ́ gan èèyàn lè parun èèyàn lè tarẹ̀ kéèyàn gbẹ́ mímì gan nígbà tí yẹn bá lomi nígbà tó ti yẹn lágbára lèsè má lè má pẹ̀lú lílomi lè hadithi amr ibn al-as anahu lamma bẹ̀rẹ̀ sá lè gbàgbọ́ nítorí hadithi ah, amr ibn al-as nígbà tí anabi sallallahu alayhi wa sallam nígbà tó gbé ah, nígbà tí wọ́n gbé dìde fún ogun kan sáńpẹ̀ ní dáàbò salatin pé kó lọ kó lọ jẹ yàtí kó dìde kó lọ jẹ ẹni tí ó lìdí wọn lójú ogun yẹn wani qal ihtalamtu fi laylatin barida shadidatil barr olóhùn lálàá ẹ̀wọ̀n kaba wọn òun lálàá yàní àtọ̀ wá jáde lára òun àtọ̀ jáde lára rẹ̀ nígbà tó òun lálàá ní òru ọjọ́ kan tó jẹ́ pé òtútù mú gan ó ní fa ashfaqtu ẹni ẹ̀kẹta sálítù an ahlak ọlẹ́rù wa bà mí ẹ òun ẹ àánú ara òun sèun ìpè tí n bá lè fomi wẹ̀ pẹ̀lú bí òtútù ṣe rí halak yá ń parẹ́ ni yàtọ̀ òtútù ní ó bẹ̀ sikini òtútù ní ó bẹ̀ ní ó pa òun dànù ó ní fàtàyà mamutu olùwà sikini òun wá sí tayammum wa sallaitu bi ashabi salata subh olóhùn wa kírun fáwọn àwọn kíni àwọn tó ń táwọn jọ lọ asuhaabi yàni àwọn yòókù rẹ̀ tánjọ lọ tánjọ wà níbi ojú ogun yìí olóhùn kírun fún wa pẹ̀lú tayammum so eléyìí nìsí ọ̀rọ̀ sọ̀hábì ni tòtò rẹ̀ jẹ́ pé kí ni tó jẹ́ pé àgbọ́yé tó gbọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àti níbi àwọn àhàdíìsì míì tó jẹ́ pé anabi rán wọn nínú àwọn sàábì anabi rán wọn lọ wọn wá dáná jẹnaba àwa rí ẹnìkan náà àwọn sàábì òun wá ń ṣe kí ni ìkan ló wò ní kírun tó bá délé ìkan ní àwọn ah, kírun tó wọn ní wá yíra má ó wá yíra rẹ̀ ní ìpẹ́ ẹ̀dìbà ọ̀rẹ́sẹ̀ láti ṣe kí ni láti di wẹ̀wẹ̀ jẹnaba nígbà tí wọ́n adé tọ́sọ́fà anabi sallallahu alaihi wasallam anabi wa sàlàyé fún fi ah, bá ń kọ́ anabi wa sàlàyé bí ẹ̀sìn ṣe tayamum fún wa so eléyìí ń túmọ̀ sí kíni pé tayamum ó lè gbé ẹ̀gbin kékeré kò lára ó sì lè gbé ẹ̀gbin ńlá ó sì bá wọn nísìnyí èèyàn lè ṣe tayamum láti fi sàlùwàlá tí èèyàn bá ní jẹ́nàbà la tí o sì rómi tí o fi wẹ̀ èèyàn lè ṣe tayamum láti kíni láti fi kírun ẹlẹ́ẹ̀kẹ́fà òun náà ni pé tàyà mùmù yìí èèyàn gbọ́dọ̀ ṣe é pẹ̀lú yèpẹ̀ tó má kí èsì ìpẹ̀ gbin wọ́n yẹ pé ìpẹ̀ ibi tán tọ̀ sí ìbẹ̀rẹ̀ náà ló ti lọ lè bu yèpẹ̀ àbí yèpẹ̀ ibi tán yàgbẹ́ sí ṣe pé wọn náà ń gbó òórùn ìjọ ẹ̀gbin bẹ́ẹ̀ tó yèpẹ̀ yẹn kọ́lẹ̀ yóò bu yèpẹ̀ tó bá má òun náà lè yóò ṣe kíni òun náà lè yóò bu kàtúrọ́ bi lẹ́bi asọ́bàwò báwo kẹ́bi yèpẹ̀ títọ̀ ti wà ń bẹ̀ nísìn wàlám yẹ́tuhùrù tòtó jẹ́ pé yàní kò tí ì má kú mbẹ́ ìtọ̀ wà bẹ́ẹ̀ àmọ́tọ̀ ò tí ì má kú mbẹ́ ó túmọ̀ pé ìtọ̀ lè má kú mbẹ́ lẹ́yìn ìgbà tí ẹ bá ti kíni tẹ́ ẹ bá dami sí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti dami tó bá ti sàn kú mbẹ́ tó yóò ṣe kíni omi yẹn yóò ṣe kíni yóò ṣe kítọ̀ yẹn ó má kú mbẹ́ gẹ́gẹ́ bí hadith tó tọ̀ sí mọ́ṣáláṣí sáànàbí ni kọ́ so àbá ni yẹ̀pẹ̀ tá à ń sọ yìí lahu gubaru lahu gubarun <clears throat> ya'luqu bil yadi in wajadahu so eléyìí ní ti yẹ̀pẹ̀ tá a gbà lérò ni pé yẹ̀pẹ̀ tó yẹ pé yóò ní sábà fọ́ kan báyìí lẹ́lẹ̀ báyìí tó lẹ̀ mọ́wọ́ ẹ̀ ṣègbè tó wà ń bẹ̀rẹ̀ ṣe kí ni yóò lẹ̀ mọ́wọ́ tó ní eku tó lè lẹ̀ mọ́ wa ní ọwọ́ torí pé subhanahu wa ta'ala sọ pé fatayammamu sa'idan tayyiban famsahu bi wujuhikum wa aydikum minhu ọba àlekè ọlá ní sa'idan ló pè yàní yẹpẹ tó má òun ni Allah subhanahu wa ta'ala ló so qala ibn Abbas Abdullahi ibn Abbas radiyallahu anhu nígbà tó ń sọ̀rọ̀ nípa pé kí ni tí wọ́n ń pè ní yẹpẹ tó má yìí ó ní as-sa'id turabul harb òun náà ni yẹpẹ oko àwọn yẹpẹ oko yẹpẹ ẹ yàní ibi tó ń dáko yàní ó túmọ̀ pé irú àwọn yẹpẹ wẹ̀ oníṣìí túláàsì yóò lẹ̀ mayà lọ́wọ́ àti gbogbo ìpè míì náà tó bá rí bẹ́ẹ̀ ó wá ní wàtọ́ yìí ìtumọ̀ àtọ́ yìí àtọ́ yìí òun náà ni ìpè tó ti kíni ìpè tó má fàyín lam yajid turaban tayammama bima yaqdiru alayhi min ramlin aw hajar téèyàn bá wá rí yépè téèyàn bá wá rí yépè tí ó ní eku báwọn so èyàn ó ṣe kíni ó sálọ àlá pẹ̀lú nǹkan téèyàn bá lágbára lé lórí èyàn ó sì àlọ́ èèyàn lè lo yanrìn náà nígbà tí ọba rí yẹpẹ àwọn yẹpẹ míì tó yẹ pé ìmọ̀ ẹlẹ́ mọ́ yóò lè kú tí ó lẹ̀ mọ́ yàn lọ́wọ́ àwọn hajar àbí pẹ̀lú òkúta gan nígbà tí yẹn bá ti wá yẹpẹ tí yẹn ò rí so ìkọ́lù ta'ala fattaqullaha mastata'tum àfáà nítorí pé ọba àlekí ọlá sọ pé fattaqullaha mastata'tum yàní ẹ páyà Allah subhanahu wa ta'ala bá ti lágbára mọ́ a sì mọ̀ pé òkúta náà látara bóni látara ìpẹ̀lú náà ti wá so àwa ti kíni àwa gbé ọwọ́ lé eléyìí náà láti kíni láti ṣe àlùalá ilé ìpẹ̀ ní ti àmọ̀ sí tayammum so eléyìí náà kò sí ti ó burú bẹ́ẹ̀ ọjọ́ ti lọ àná ẹ̀ka máa ń so. naam alimasalatu saalisa mubtilatu tayammum àlàyé ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta òun náà ni àwọn kan tí máa ń ba táyà mọ́mù jẹ́ bala lazim ni tima baje ben tayammum ni tima baje wa hiya al ashiya allati tufsiduhu wa mubtilatuhu thalatha àwọn nǹkan mẹ́ta ọ̀nà la àwọn nǹkan tí ma ba tayammum jẹ́ yabtulu tayammumu an hadathin asdar bi mubtilati al wudu te ba se tayammum fún ẹ̀gbin kékeré in tí ba ohun tí ó ba jẹ́ ọ̀nà ni kíni ọ̀nà ni àwọn nǹkan tí ma ba la jẹ́ bẹ́ẹ̀ bá ti so bẹ́ẹ̀ bá tọ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá yàgbẹ́ àbí ẹ̀fọ́ ka ara yàn nǹkan ọmọkùnrin yàn àbójú ara tó eléyìí náà inú àwọn kan ti máa ń ba àlọ́ ajẹ́ náà ni wà ní hadasi akbar hadasi akbar fi mujibati gus min janabati wahayidin wa nifas ntí máa ń ba táyà mọ́mù jẹ́ tá a bá lò fún ẹ̀gbin lánlá gẹ́gẹ́ bí pa lò fún janaba lápèjúwe nísìnyí láti gbé kù lára wa ní tí ó bá jẹ́ òun náà ni pé tẹ́yìn bá tún ṣe kíni tó bá tún ti ní járẹ́bà míì la ó ti bàjẹ́ nù àbí haidọ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù àbí nípa ẹ̀jẹ̀ ìbímọ wàyí la tayammama min àná hadasin asghar tẹ́yìn bá ti tàyámù fún ẹ̀gbin kékeré fún mabala ẹ̀wọ̀n kaba wọn nìyí lẹ́gbọ̀n wá tọ̀ àwòtàkà wàtọ̀ àbóyàgbẹ́ bátúlá tayammumuhu tayamumu rẹ̀ ti bàjẹ́ ìhànà tayammuma badalun anil wudu dókítà àmọ́mù tó tẹ̀wé nísìnyí ó fi rọ́pò àlùwàlá náà ni wàlìbádàlú láwù ṣùkùmù àlùmọ́bìdàlú so n ta bá fi rọ́pò nǹkan ìdájọ́ n ta fi rọ́pò lòun náà mú òun náà ti mú dájọ́ àlùwàlá báyẹn wàkàtà tayamu anil hadath al akbar gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà n ta bá ti tayamu láti gbé ẹ̀gbin kékeré ẹ̀gbin ńlá ta bá fi gbé e kúrò ní ara ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí wọ́n tayamu jẹ́ òun ni wujudul ma òun náà ní kẹ́yìn oró mi lẹ́yìn bá ti fojú kan báyìí táyà mọ́ bàjẹ́ nù kọ́lá bó so bó yàgbẹ́ ń ká na tàyà mú mi lè ádámì yìí tó bá jẹ́ pé òòró mi ló fi tàyà mú àmọ́ sọ pé ara ò ní ọ́ tó bá lómi ní kò sí wàhálà ọ̀ bá rò mí omi bá máa yẹ kò bá wà lọ́fẹ̀ẹ́ lóko báyìí bọ́ sì máa wọra pẹ̀lú omi nu ó sì àlọ́lá ilé pẹ̀lú ó sì tàyà mú náà ni ó sì bá wọn nísìnyí nàám ó wá ní nítorí ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé fàyídà wàjá tàlímà á fàmí sàwọ bàṣà rọta tó bá ti wá rómi o lómi kó fi segin ni kó fi sàlọ la ojú mi ó kàn ọ la ànábì ní fàyídà zalika khair torí pé léyìn ló segin òun ló lóore jù ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí máa ń ba tàyámùmù jẹ́ òun náà ni zawalu al alẹ́bí mi ní ajínihi ṣúrí àtàyàmọ́ mi márọ̀dì wọn náà wíwí òun náà ni kó jẹ́ pé àwọn ìdí títà yàmú tàbí ṣe ló fi fún wa tí àwọn ìdí yẹn bá ti kú òfin ọ àwọn rísìn tó fi ṣe tàyàmú tí rísìn yẹn bá ti lọ bẹ́ẹ̀ látara ẹni pé tó rẹ̀ nísìnyí ọwọ́ rẹ̀ ti san àárẹ̀ ti lọ òtútù ti lọ tó kò síta yàmù mọ́ irú ẹni báwo yóò ṣe kíni yóò sàlù àlá láti ṣe kíni láti fi ṣe ìmára ni so eléyìí òun náà làwọn májẹ̀mú tó wà fún kíni àwọn nǹkan mẹ́ta tí máa ba tàyàmù jẹ́ so bó láti wá ṣe tàyàmù yìí àlàyé bó láti tàyàmù òun náà láti kíni láti parí ẹ̀ ó ní wàkẹ̀fíyàtú wàkẹ̀fíyàtú bá a ti máa wá ṣe àlọ́ àyẹ́niwí àyẹ́niwíyá fún mayuta mi òun náà ní kí n wòlá níyàn lọ́kàn fún ẹ̀fẹ́ ìsàyà mú fún mayuta mi ó wà sí bisimilá wàyẹ́dìbò àrùtọ̀ bìyẹ̀dẹ́ yìí dọ́rbàtà wáhìdá èyàn wà gbé ọwọ́ rẹ̀ yóò wá sí kíni yóò wá gbé lélẹ̀ yóò fi lulẹ̀ lẹ̀ ẹ̀ yóò fi ọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ gbì báyìí ní ẹ̀ẹ̀kan ṣoṣo dọ́rbàtàn wàhìdá fún mayẹ́nfókù fún mayẹ́nfókù yóò fẹ́ atẹ́gùn sí ọwọ́ yẹn kó fi fẹ́ yẹ̀pẹ̀ kó o níbẹ̀ awúyẹ̀ kúndùn ọ̀húnmá àbí kó segin ni kó gbà á lẹ́yìn pàtó bá ti gbé ọwọ́ lé ọwọ́ lé tán tó ń bayọ̀ sáhù bí hìmá wàjáhù wàyàdẹ́ yìí ìlà rùsùlẹ̀ yìí lẹ́yìn gbà yóò wá segin ni yóò wá fi pa ojú rẹ̀ àti ọwọ́ rẹ̀ dé kókó ọwọ́ àbí wọn pè ní àrùsù àrùsù òun náà ni ọrùn ọwọ́ ẹ̀sìn báwọn nìyí tó bá ti gbọ́ ọ̀hún lẹ́ẹ̀lẹ́sàn yóò fi pa ojú ẹ̀ níbi tá a máa fi omi pọ́pọ́ kò ní kọ́ kò ní kì bojú o pé kó kì bọ́bẹ̀ ojú pé ààrẹ ojú o kí ẹ máa tún fi ìpẹ̀ bojú yóò kàn án fi pa ojú báyìí yóò sì fi pa ọrùn ọwọ́ rẹ̀ méjèèjì ẹ̀sìn báwọn nísìnyí ó ní ilẹ̀ hadith Ammar nítorí hadith Ammar tó ní wa fihi at-tayammum darbatun lil wajhi wal kaffayn nítorí hadith Ammar tó sọ pé ìtàǹpẹ̀ ní tayammum bẹ́ẹ̀ ṣe máa ń ṣe òun náà ni ìfọwọ́lulẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo lèlè wájìhì wàlìkàfẹ́ yìí kí ẹ sì fọwọ́ ń pa ojú àti ọwọ́ wa méjèèjì àtẹ́lẹwọ́ wa méjèèjì káp naam fọ̀dọ́rọ̀bà bìkáfìhì dọ́rọ̀bàtàn alàlẹ́ àrùbí fún mọ̀nà fádọ̀ ha nígbà tó wá fẹ́ ṣe fáwọn tàbí tó fẹ́ practicalize fún wa ó wá ṣe kíni ó wá fi ọwọ́ yẹn ó fi lulẹ̀ lẹ́ẹ̀kan ó wá gbànú ó ní fún mọ̀mọ́ta àbíhìmá dọ́rọ̀ kàfẹ́ yìí bìṣìmáàlì yìí àwọn dọ́rọ̀ ṣìmáàlì bìkáfìhì súnmọ́ mọ́sá àbíhìmá wajhahu tó lẹ́yìn ìgbà yẹn ọkọ̀ fi ṣẹ́kìnì ó lo ọkọ̀ fọwọ́ méjèèjì yàní ó fi pa ọwọ́ rẹ̀ méjèèjì ó sì wá ṣẹ́kìnì ó sì wá fi pa ojú rẹ̀ tó tá bá lọ wo nísìn á rí pé bá a ṣe máa ṣe tàyámùmù yìí á rí pé ó fẹ́ dàgbà tó yẹ pé ó pé méjì gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé rẹ̀ yìí bẹ́ẹ̀ ni ọ̀kan tuntun náà ni ṣùgbọ́n yóò ṣe ṣe òun náà ni bí àmì àrùn bó ti pàtàkì aláìsẹ̀ fún wa pé ó fọwọ́ sí kínní ó fi ra ọwọ́ rẹ ó sì wá fi ra ojú nítorí pé àlàyé alákọ̀ọ́kọ́ tó fọ́ sí fún wa yẹn kìí ṣe àlàyé ipe túláàsì bá ṣe tó nìyẹn ẹ kó ṣe tó tẹ̀lé ra pé dọ́rọ̀bà tún lè wájú ìwọ̀lùkàfẹ́ yìí kò túmọ̀ pé ojúlówó ọkọ̀ ṣe síwájú kó tó ṣe ọwọ́ méjèèjì so àgbọ́yé tí Imam tó mú jáde fún wa wá ń bẹ̀ òun náà ni àlàyé tó ṣe ń bẹ̀ níbi hadith yẹn ẹgbẹ́ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ Bukhari àti sọ̀rọ̀ Muslim wípé ọwọ́ àti kínni ọwọ́ agbọ̀n ọwọ́ rẹ̀ méjèèjì nígbà tó wá gbọ̀n tán ọwọ́ àfi pa ọrùn ọwọ́ rẹ̀ títí tó fi dé ọrùn ọwọ́ lẹ́yìn ìgbà tó wá fi kínni ó tó wá fi pa ojú rẹ̀ ló bá dìde ló bá lọ kírun so àwọn eléyìí òun náà làwọn àlàyé tó ní í ṣe pẹ̀lú àtàyàmùm nígbà tí èèyàn bá wá omi tí ò bá rómi láti fi sàlùwàlá àyíká tí èèyàn bá wá omi tí ò bá rómi láti ṣe kíni láti fi wẹ̀ jẹnaba so àwọn àkíyèsí kan wá wà táwọn èèyàn máa ń sọ nípa ọ̀rọ̀ tàyàmùm ìpè tàyàmùm tí èèyàn bá ti ṣe é nìsín ọwọ́ yẹn ò gbọ́dọ̀ já tí yóò fi ṣe kíni tí yóò fi lọ lè kírun kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ̀sìn báwọn ní pé ah, ọwọ́ tó bá ti wá ọwọ́ aṣọ ọ̀hún papọ̀ wà á gbọ́dọ̀ já títí tó fi ṣe ọwọ́ àti báyìí wà á ṣe Allahu Akbar ọwọ́ kó sì wà á fi já ara òun èso kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn báwọn ní so àbí o ti ṣe òun náà ní bí anabi sallallahu alayhi wa sallam ti sàlàyé rẹ̀ fún wa níbi àdìsí rẹ̀ so èyàn ò fi kírun ìrùn tí yẹn bá ti fi kí èyàn ní ẹ̀ tẹ́ bá ti tàyà mú tó wá fi kí wọn sáré sìn ẹ ti wá sálámà lé ìrìn oníṣẹ́ ọ̀sẹ̀ wá padà wá rómi àbáwọn kan wá rómi wá ní á ah, ní wàá súnmọ́ lọ́la òun ti rárá tó pé o fi rọ́pò rẹ̀ nígbà tó ti fi rọ́pò rẹ̀ o ti dúró láyè rẹ̀ náà nìyẹn so irun mi tó bá tún wá kí òun náà ló gbé ayé láti kí ni láti wá omi láti láti lò láti fi ṣe ìmára so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tẹ́yìn bá wá ṣe tàyà mú láti fi gbé ìwẹ̀ kó lára ẹ̀ ti bá wọn níbi ó wá fi gbé jánábà kó lára nígbà tó fẹ́ kírun tó ńgbà tó padà yọ padà wá rómi ó padà wẹ̀ jẹ́nàbà ẹ̀dì bá mi torí pé inú ìwẹ̀ jẹ́nàbà àwọn àdìsí mi mẹ́tọ́ wàtọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tánàbì sọ pé sáàdà eh, kulli sha'ratin jẹ́nàbà anábì ní jẹ́nàbà tẹ́ rí ń bẹ lábẹ́ ẹ̀rùn ara kọ̀ọ̀kan ni ìwà nípa à ń kó lè fi ṣọ́ ẹ kọ ara yín kó mi wọ inú gbogbo ara yín kó máa dáadáa àmọ́ sẹ̀rí àti ní fúyẹ́ fún wa pé ńgbà tá a bá rómi ká máa rí báà ní kírun àsìkò òun kọjá ló fi yọ ọ́lẹ̀ fún wa pé bó o bá ní jẹ́nàbà la lásìkò òun wá tó tó owó mi fún àjíjẹ́ àbẹ́ẹ̀ rí àbó ò lè lo omi látara ìnira kan ṣe ìsàyàmù bá ti fọ́yẹ̀ kó o kírun kó ti gbé e báwọn so eléyìí ẹ̀rí ni látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam láti inú al-Qur'an al-Karim ṣògbó sí wá nìyẹn bá a ṣe gbọ́dọ̀ gbá náà nìyẹn a gbọ́dọ̀ lọ́gbọ́n eré káàtó sọ pé rí pé a ní ìwà rómi kó lè yẹn ṣe wá ara o gbogbo ogun tá à ń ṣe lẹ́sìn náà kì í sọ pé rí wa wọ́n pa wá láṣẹ pé ká máa ṣe náà ni òun náà láti ń tẹ̀lé ìjọba ti pa wá láṣẹ tá à ń Allah subhanahu wa ta'ala wọ́n sàfi ẹ̀sẹ̀ wáyé lórí ìlànà anábì sọ̀rọ̀ àwọn ọ̀sálàm ó yẹ ká ní àgbọ́yé súnà anábì sọ̀rọ̀ àwọn ọ̀sálàm ó إنه ولي ذلك والقادر عليه هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم السلام ورحمة الله Thank you. alhamdulillah ah, bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé téèyàn bá wọ mọ́sídìí kan téèyàn wá téèyàn wá máa fi kíbla wà ní mọ́sálásí yẹn èèyàn ti wá kírun tán nígbà téèyàn padà wá ẹnìkan padà wá wọlé ó wá ní ah, ibẹ̀ yẹn máa kọ́ ni kíbla wà bí báyìí ni kíbla wà pé ṣé ẹnìyẹn yóò tún yẹn kí ni àdúgbò ni nípa ọ̀rọ̀ kíbla téèyàn bá dé mọ́sídìí àbí téèyàn bá dé téèyàn bá ti fẹ́ kírun èèyàn kọ́kọ́ pẹ̀lú kí o bẹ́ẹ̀ lọ àwọn tó bá jẹ́ àwọn tó bá wà pẹ̀pẹ̀ lákùnkùn orí kíbla bíi tí wọ́n bá wá rẹ́ nìkankan èyàn ó sì gbìyànjú fún ara láti wá kíbla pé á ah, ibi tó lè jẹ́ kíbla ni tó tí wọ́n bá wá sì gbìyànjú tí wọ́n fi àrò pé tọ́ ọ̀fẹ́ ibi tó jẹ́ kíbla náà ni ọwá ní ah, ibẹ̀ ẹ̀mọ̀ so irun téèyàn kí yẹn irun yẹn ti lọ nìyẹn èèyàn ní tún yẹ kí padà mọ́ torí pé kí bẹ́ẹ̀ ń ti kíni bẹ́ẹ̀ ń ṣe lágbára mọ́ nígbà yẹn so kíni ẹ̀rí lórí eléyìí òun náà ni àwọn sàbẹ̀ ànábì tí wọ́n kírun tí wọ́n kọ tí wọ́n pẹ̀yìn sí wọ́n kọ ojú sí Masjidil Aqsa ìtàwọn kọjú sínú ìtàwọn àpòyẹ kéèyàn kọjú sínú àwọn gbà tó padà yá ayé àti sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam dápọ̀ mọ́ òní ayé àti sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ìpè kíni ìpè kan kọjú sí ìtàn kọjú sí lónìí àwọn yóò zima àwọn kírun lọ àwọn kan máa kírun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọ́n ti kọjú sí kíbla àwọn wá ń lọ àwọn wá ń tábù lọ wọ́n wá bá àwọn ẹ̀táwọn tó ń kírun síbi tán kọjú sí tẹ́lẹ̀ ibẹ̀ náà ló ti wá sọ pé tọ́ àyà ti sọ̀kalẹ̀ fáànà bí o ó ní ká máa kọjú sí ká máa pẹ̀yìn síbi tẹ́ kọjú sí yìí ni o ibi náà ti ń kírun yẹn náà wọ́n ti kíni ibẹ̀ náà wọ́n ti yí padà wọn ò járun náà fi kọjú sí kíni náà fi kọjú sí kíbla so mọ́sídìí yẹn òun náà pè ní mọ́sídìí ń bẹ lónìí ní Saudi masjidul kiblatin masjidul tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ gangan so níbi hadith yẹn ìrún tán kí yẹn wọ́n bá a so ni tó wáyé pé kò lẹ́tọ̀ ni méjì náà ti kọ́ kí wọn wọ́n ṣe kí ni wọ́n kàn dẹ́mẹ̀ wọ́n tún mi bẹ̀rẹ̀ ni wọ́n ṣe pé kò lẹ́tọ̀ ni anabi sallallahu alayhi wa sallam yóò kọ̀rẹ́ sí wọn táwọn bí o bá sì gbọ́ Allah subhanahu wa ta'ala máa ti tí wọ́n ṣe wọn yóò sọ fún anabi rẹ̀ pé tó àwọn kan ṣe báyìí o gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala bí ṣe máa ṣe so eléyìí òní àkọ́kọ́ nítorí pé àwọn mọ́sáàtì mi bẹ́ẹ̀ o kí inú mọ́sáàsì kan kí tó wáyé pé mo dánu kí mọ́sáàsì òun ni ibi tí ń kọjú sí ọ̀sọ̀ ni so àmọ́gbà tí mo ti mọ́sáàsì yẹn ní kíná korúkọ rẹ̀ òmùara ní mọ́sáàsì yẹn wà tẹ́bá wo mọ́sáàsì yẹn ibi tí wọ́n ṣe kíbla àwọn tí wọ́n ṣe kọ́ láti jọ̀hún ẹ́ apá òsì rẹ̀ báyìí òun ni kíbla wà àwọn tí ń kọjú sí straight báyìí sùgbẹ́mi ti wá kọ́kọ́ fi ẹ̀kíní wo kọ́mpáàsì wo mo ní pé à ah, èwo lélẹ́yìí ibi tí kíbla wà yìí ó tayọ ibi tí wọ́n wá kí ẹnìkan nínú àwọn sábà gbà ẹ wo sábà báyìí ni wá ní ipe ibi táwọn ọkọ̀ ju sí ni àwọn sàlàyé fáwọn musa ni àwọn tó jágbàlagbà mọ́sáàsì wọ́n takú jálẹ̀ làwọn fi máa ń kírun tàwọn táwọn bá ti fẹ́ kírun tàwọn àwọn oṣù ẹni táwọn kọjú rẹ̀ báyìí sí kíbla táwọn bá sì dé táwọn bá kírun tí wọn ó sì kọjú síbí ó sì kọjú síbí ẹ wo agídílé àìmọ̀ká so eléyìí àmà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọn ní tí wọn bá ń kírun tó bẹ̀rẹ̀ nù kọjú sí kíbla lórí ńgbà tí ó fi padà wá yá bẹ́ẹ̀ mi ti mú smooth ti ṣe ọwá kò ní òkòjú sí kíbla àmá ṣe pé àwọn tó sì wà lérò ẹ̀yìn ti àwọn di pé ọ̀là tó lọ́mú yìí o òkòjú sí kíbla àmá ebo nìrun rẹ̀ so àkọ́kọ́ náà kíbla ìta ń pè ní kíbla ẹ̀sìn báwọn nìsín yàní agbègbè kan ní kíbla bó ẹ ẹ tó bá fi lè dá kíbla mọ̀ pé ọ̀nà kíbla lélẹ́yìí so ìrìnkọ́nà kan wà tí ó wà rọrùn fún àbí kó wá wà lé ìrìnkọ́ wá kọjú sí kúrò ní kíbla tí wà ní mọ̀ tí èsì pé tó gbélé rí irun ẹ̀sìn báwọn nìsín so àmọ́ tó báyìí kó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí màmú náà sì mà pé òun ti ṣe kíni òun ti kọjú kò ní kíbla kò ní irun o tó báwọn kó ń kọjú kò ní kíbla àmọ́ tó báyìí kó òun ló mà pé òun ti yẹ kó ní bẹ́ẹ̀ náà fi wá kírun tó báyìí kò sí àtà tó sẹ̀rùn rẹ̀ lórí pé kíni la yukallifu Allahu nafsan illa wus'aha ọba àlekẹ́ lásán tó rọ́bà la tu'akhidhna in nasina aw akhta'na ló ṣe kò mà so àmọ́ ìmáàmù tó wá mà pé kíbla ni ó wá wọ́ síbẹ̀ wá àwọn ìròyìn rẹ̀ kò wá sọ fún pé káwọn wọ́ ó ní bóun ti wọ́ òun nísìnyí ti gbé ẹ́ ìwọ́ kọjú sọ́nà ọ̀yọ́ àwọn ìròyìn rẹ̀ àwọn kọjú sọ́nà kánú yá yìí kó ló ti á jọra wọn kò jọra wọn tún láti ní tí ń bá wọ́ tí ẹ̀ wà lẹ́yìn náà gbọ́dọ̀ wọ́ wọ́ ìrùn báwọn ẹ̀ bá wọ́ ní ọ̀dàkùnrin tí mo sàlàyé lẹ́ẹ̀kan náà pé téèyàn bá padà rómi ẹ̀fí wa sọ pé jẹ́nàbà lẹ́fi àlùwàlẹ̀ ilé pẹ̀tẹ́ fi gbé kúrò lára ẹ̀fí wa kírun ẹ bá padà wá rómi ẹ padà lómi láti kíni ẹ bá ti lómi ẹ wà fi ti kíni ẹ wà fi wẹ̀ jẹ́nàbà yẹn ẹ̀fí wa pé ó sì yẹn ní fúfú yẹ fún wa ni ó sì ní fúfú yẹ fún wa igbe nítorí kíni nítorí pé ká so ìpìlẹ̀ níbi jánábà wíwẹ̀ nítorí pé omi yóò kárí gbogbo ara ni níbi jánábà yóò sì wọnú gbogbo ara wa ni tó tún nídìí kápọ̀ ọgbó tí ẹ̀ bá ti padà wá rómi lẹ́yìn ìgbà tí ẹ̀ ti lò ó tí ẹ̀ ti kírun tán ẹ̀ wá sí kí ni yóò padà wá jánábà gbàtọ̀ bá ti rómi kò ní ìpìlẹ̀ pé jánábà ti kọjá nù pé òun ní wẹ̀ mọ́ kí máa gbé káàkiri báyìí náà Allahu a'lam náà. No. àlùwàlá tó wọ́n ní àyànà àyà kan náà ni ọ̀rọ̀ rẹ̀ wà pẹ̀lú ọ̀rọ̀ tàyàmù ipe tí àyà yẹn náà ló wá gbé wá pé àyà kan náà ló gbé wá ní àbí àlàyé rẹ̀ ti wà tẹ́lẹ̀ tó látìgbà tán ti ń kírun látìgbà kírun ti wà ẹ̀dẹ̀ báwọn ní òun náà ni àlàyé ti wà tánàbí sallallahu alaihi wasallam ti kọ́ àwọn sàhábà wọ́n ti kí ni bí wọ́n ti ń kírun so ìgbà míì wà òfin lè ti wà lẹ̀ ó jẹ́ kí ni ó jẹ́ pé yàní àyà ba lórí ẹ̀ òfin ti wà pé bọ́lẹ́ ṣe é ní ayọ́ sọ̀kalẹ̀ ni ó ṣàlàyé rẹ̀ ó yẹ pé látara yàtí súnà nàbí sallallahu alaihi wasallam lè yóò ti gbọ́ àgbọ́yé rẹ̀ nítorí pé àlọ́ láti wà tẹ́lẹ̀ tí wájú pítà àwọn ọmọ tó ṣe kíni pítà àwọn ọmọ tó dé ó ṣe é fún wọn ni tó aya kan nínú aya kan náà so ó dà pé ìbá gbàgbé bẹ́ẹ̀ aya kan tún wà bẹ́ẹ̀ ní sọ́tù máyídà ni títún máyídà ní dàkà yìí bẹ́ẹ̀ ní sọ́tù bákọ́rọ̀ aya míì bóyá àyà àlùwàlá tó sọ̀rọ̀ nípa àlùwàlá lásán èèyàn láti ti máa rántí wò ní sọ́tù ọ̀rọ̀ àgbẹ̀ ní sọ́tù sọ́tù bàkọ̀rọ̀ àbí sọ́tù máìdá tó wà nìkan méjì so alimuhimu ni pé àlùwàlá ti kọ́kọ́ wà ẹ̀jẹ̀ báwọn ní àlùwàlá ti wà láti ní sàlùwàlá kọ́dà áàrí níbi hadith tí ìṣẹ̀lẹ̀ yẹn fi ṣẹlẹ̀ tí ọlọ́run fi sọ táyàmọ́mù kalẹ̀ fún wa pé ká máa ṣe táyàmọ́mù àárí pé gẹ́ni yí pé wọ́n ń wá omi tí wọ́n fi kírun náà ni yàní wọ́n ò àsìkò wọn sì ti tó yàtọ̀ wọn wá ń dààmú pé àbọ̀ làwọn wá ṣe báyìí wọn wá ń blé mọ́ Aisha pé tọ̀wọ́ náà ló ti dá ilé ilẹ̀ tí ẹ bá yẹ pé torí ẹgbà ọrùn rẹ tó sọ bí gbogbo àwọn tí irun fi ká ọmọ bíi tí ò ti sómi yìí tò náà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala fi wá sọ àyà kalẹ̀ pé yàtọ̀ tí ò bá ti wá o àlàyé kanu yẹn àlàyé mi wà tó jẹ́ pé àní àyà Qur'an tó bá sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam àyà ìsábà sọ̀kalẹ̀ tí tẹ̀léra wọn Ànábì sallallahu alaihi wasallam máa ń dàrẹ́ ti àwọn sàábẹ́ ni ìgbà eléyìí o yẹn bí Allah subhanahu wa ta'ala sọ fún pé àyà yìí tòtẹ́lẹ̀ ìbá tí mi bá sọ̀kalẹ̀ Ànábì ẹ̀kọ́ síbi eléyìí ẹ̀kọ́ pẹ̀lú àyà báyìí ẹ̀kọ́ tẹ̀lé àyà báyìí tó bánàbí sallallahu alaihi wasallam kìí pàwọn tàbí kan máa kọ́ bánàbí ṣe bó bá ṣe ka fún wa ànábì ni ó ju rẹ̀ fún wa olófà tó yẹ pé títò alukur'an yẹn yà níbà ń bánàbí sallallahu alaihi wasallam mo lè tó fún àwọn tàbí ni tòkò túmọ̀ pé ogun a kan bó ti pọ̀ tóun àwọn sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà àyà mi ló lè sọ̀kalẹ̀ ta'ala aleykum salaam. rárá ẹ ti kọjá wájú níwájú ẹtún mẹsàn kan fún tó náà lẹbẹ tún sàlàyé ẹ ò ti yé mi naam ẹ wọn ní kí ni ìdájọ́ ẹni tí ìmáàmù ti ń kírun fáwọn èèyàn kí ni ìdájọ́ ẹni tó gba wájú ìmáàmù yẹn kọjá àtẹni tó gba wájú àwọn jàmá tó wà lẹ́yìn ìmáàmù kọjá ẹ̀rí àwọn jàmá tó wà lẹ́yìn ìmáàmù yẹn kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ ẹ̀ ó lẹ́tọ̀ọ́ ẹ̀ lè gba wájú wa kọjá ẹ̀ lè má gba àrí kọjá so amẹ́ni tí máa ń dànù kí ẹ̀ èyàn lè gba wájú rẹ̀ kọjá èyàn sì lè gba wájú ìmáàmù kọjá wọn alaihi wasallam sọ pé téèyàn bá ma aburú tó wà ń bẹ́ẹ̀ ni pé kọ́dà yóò bẹ̀ẹ̀ lè dúró fún gbé á ah, ìgbà tó bá tó kírun tán sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àlùsọ́lá àwọn ẹni tí yẹn bá fẹ́ kírun kó gbé nǹkan kan síwájú rẹ̀ tó ga sókè díẹ̀ ẹ̀ kó sì súnmọ́ kó má jìnà sí kíní yẹn kéde kó wá jìnà sí kóta kó jìnà sí kóta kéde sí kó gbọ́dọ̀ súnmọ́ nǹkan yẹn tó gbé síbẹ̀ táwọn yẹn bá ń kọjá wájú rẹ̀ yóò máa gbẹ̀sẹ̀ àwọn ènìyàn náà gbẹ̀sẹ̀ ni O ti bá wọn ó yẹ kó gbé sọ́là síwájú rẹ̀ ẹ̀ ti wáyé àmọ́ tó wáyé pé èèyàn méjì àlàyé tó wáyé pé èèyàn méjì ni wọ́n á ń kírun wọ́n kí jàmá èèyàn tó lè gbàájọ́ àwọn méjì náà kọjá àwọn méjì náà jọ tó síwájú lórí láyìn kankan náà lọ́wọ́ kí jàmá ẹ̀ gbọ́dọ̀ gbàájọ́ àwọn méjì kọjá èèyàn ti kíni wọ́n gbé nǹkan síwájú àbí kí wọ́n wá ibòmí láti gbà tí ẹ̀ bá wá fẹ́ gbà wájú yẹn kọjá ànábì ní kí wọ́n ti kọ́ọ̀pù ẹ̀ ànábì ní náwó sí wọ́n ti gbàájú rẹ̀ kọjá ànábì ní tó bá tún wá fẹ́ bọ̀ fàá sanwó fẹ́ kọjá tó láti ànábì ní wọ́n náà sí padà ẹ̀dí bá ànábì ní fàyín náà máa wọ kọ́rí ànábì ní ṣètánì bẹ pẹ̀lú ẹ̀rù má gbà á láyé ìwọ náà má gbà á kó kó sí kíni má gbà á kó kọjá tó bá fẹ́ lé ìwọ náà kọ́ sí padà ẹ̀ kẹjọ sí ayé tó yẹ kó wọlọ̀ kọjá ó ti báwọn nìyí so téèyàn bá ti báwọn nìyí tó bá fi wá dá padà tó bá lọ èèyàn máa bá lu tiẹ̀ tó náà ní orí òbàjẹ́ àyàfi téèyàn bá ti kíni tó bá wá dìjà téèyàn sọ̀rọ̀ àbí téèyàn bá kọjú kò ní kíbla lókù so ẹni tó bá lágbọ́yé ẹ̀sìn tí yẹn bá ń kírun tó bá mẹ̀tẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ kò ní ṣe kíni kò ní gbáwájú kọjá àmọ́ tó náà bá wá gbàgbé àbí tí ó mọ̀ tó bá ti náwó sí ọyẹ kó padà ní ọyẹ kó ṣe kíni ọyẹ kó náà ó tètè gbà tó ìgbésẹ̀ tá ní gbé inú rẹ̀ wallahu ta'ala a'lam subhanaka wa alaykum salaam. náà pé bisimilayi bisimilayi níbi irun àti fásitì àti gbogbo àwọn tó àrùn yẹn máa ń ṣe bisimilayi àmọ́ òun èsè jákè ẹ̀dí báwọn túláàsì ní kéèyàn ṣe bisimilayi yẹn àmẹ́ ní wí jákè tó wáyé pé nítorí kí jákè ni ẹ̀fẹ́ kí ó jákè bẹ́ẹ̀ ni ẹ ṣe bisimilayi jẹ́jẹ́ ẹ wà bẹ́ẹ̀ sí kàfátíà ẹ̀wà fẹ́ mùsùlá ẹ ṣe bisimilayi jẹ́jẹ́ ẹ wà bẹ́ẹ̀ sí kàfátíà so kì í ṣe pé wàá ṣe bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamin so bó ṣe wá nù látọ̀dọ̀ àwọn Anas ibn Malik olóhùn kírun pẹ̀lú anabi pẹ̀lú àwọn Abubakar Umar Usman olóhùn òye gbọ́tẹ́ nìkan nù wọ́n sábà ṣe kíni ni wọ́n máa ka bisimilayi jáde so bó ṣe wá nù sunan anabi sallallahu alaihi wasallam. téèyàn bá ṣe rárá pẹ̀lú pé èèyàn mọ̀ kò ṣẹ́ṣẹ̀ mbẹ́ kí o mọ̀ pé èèyàn ṣe kò ṣẹ́ṣẹ̀ mbẹ́ àmọ́ téèyàn bá mọ̀ tó wá mọ̀ tó wá gbé jù sílẹ̀ so irú eléyìí ló lẹ́sẹ̀ lórí ẹ̀ kò ṣe bá wọn. naam wa aleykum salaam. ẹ̀ẹ́bẹ̀ eh, ìbéèrè kan bẹ̀rẹ̀ ni pé sẹ́yìn lè lo warm water omi gbóná kí ẹ gómi léná kó fi sàlọ́lá àbí kó fi tẹ̀wọ́ ẹ jẹ́nàbà tó èèyàn lè lò tó bá ti jẹ́ kó omi tó mọ́ náà ní gbígbé kaná tẹ̀yàn gbé kaná yẹn kò sé kíni kò sọ omi yẹn dẹ̀gbin àbí tó mi yóò bá da rárá lókù tẹ́lẹ̀ tòtò báyìí pé bí téèyàn ní kápá láti lo omi tí èèyàn gbé kaná láti fi sàlọ́lá àbí láti fi sekene láti fi wẹ̀ jẹ́nàbà pàtó pé òtútù lèèyàn bẹ̀rù yíwọ̀n gan dáa ilé yóò sekene kí èèyàn yóò sekene yóò ṣe sàyàmù lọ tó pé ìpìlẹ̀ náà nù kí lo omi láti fi ṣe ìmára wallahu ta'ala a'lam subhan subhan ẹbẹ sọ̀rọ̀ naam. Naam. Naam. Naam. ok o kó ma ọwọ́ ẹni tó wá fẹ́ ẹlòmíì wá fẹ́ yà ọmọ yà bí ẹ̀hẹ́n so wọ́n ní. ok so wọ́n ní ẹni tó bímọ ẹni tó bímọ síbì kan tí wọn wá kó ọmọ yẹn gbà kékeré bẹ́ẹ̀ lómi tó padà wá fẹ́ obìnrin yẹn pé sẹ́wọ́n ọmọ yẹn oníṣìṣẹ́ tí wọ́n lè kó ó sì dàgbà pé wọn sì kó ma rẹ̀ so àkọ́kọ́ náà a gbọ́dọ̀ ní àgbọ́yé nǹkan tí wọ́n ń pè ní ìkóma nítorí wọ́n ń pè ní ìkóma gangan sáà nàbí sallallahu alaihi wasallam kọ́ wa ẹ̀ ó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan bíi mẹ́ta àbí mẹ́rin kan nínú àkọ́kọ́ ànábìyẹn tó bá pé ìjọ́ keje tá a bá bímọ lónìí nìsín ẹ̀ àáka tó bá péjọ méje kìí síjọ mẹ́jọ tó tó bá díjọ kéje òun á sọ lórúkọ tó ìgbàláyé wà fún yàn kéèyàn sọ lórúkọ ọjọ́ sáà dínà á sọ lórúkọ tó bá ti péjọ méje A pa ẹran á fa orí ẹ ẹdí báwọn nìyí so àwọn kan yìí téèyàn bá ti ṣe òun náà náà ń pè ní kòmà kìí ṣe ayẹyẹ pé dandan ni ká pè yàn kó wá jẹun pé dandan ni ká pé eléré ká ṣe kéré àbí kíní kan àwọn gbogbo eléyìí níbi àwọn nǹkan tí ò sí kíní tí ò bá níta kìí ṣe pé ìkómọ kò ní ìdí pé kẹsì paláfa kó wá sàdúrà pé nìkan fẹ́ kómọ níta yẹ ká ní ìdí náà ni pé. táwọn àbá sọ lórí ẹ̀ tó irú ọmọ òun gan fún rẹ̀ ẹ ti bá irú ọmọ òun gan fún rẹ̀ tóun náà bá ní kápá tó sì mọ̀ pé ń wò pa ẹran àfikọ́ nígbà tóun nígbà tóun tóun náà bá ní kápá lórí ẹ̀ ó lè pa á yàní kó pa kó sì ṣe kíni kó sì fi kó fi ṣe sàrà fáwọn èèyàn kì í dandan ni kó wá ní òun sì fẹ́ pè yàn pé àbí afẹ́ ká tó mọ̀ lọ́kọ́ afẹ́ kó lágbájá àbí kíní kan rárá tòótẹ́ bá ti pa ẹran òun pẹ̀lú àníyàn tí wà lọ́kàn yín pé tọ̀ ẹran lágbájá tí wọ́n pa nígbà yẹn lélẹ́ yìí o ẹ̀yin náà mú bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀fì sàrà fáwọn èèyàn ọ̀là àdúgbò káàkiri bọ́wọ́ wa bọ́nà yóò bá jìnnà ẹ̀fẹ́ mi náà bẹ́ẹ̀ so <laughs> tẹ́ bá ti dé báwọn nísìnyí ẹ ti pé kí

naam ìbéèrè kan béèrè pé naam pé ọmọ tí bẹ́ẹ̀ ni bàbá ìyá rẹ̀ pé ọmọ tó gba oyún wá lọ láti Èkó ó lè kó àbí ó lè gbóyún wá lẹ́kọ̀ọ́ tọ̀ wọn ò wá rí ẹni tó fún wọn láwọn wá ẹni tó fún lóyún fáájú tí wọn ò rí ni wọn gbọ́dọ̀ bàbá rẹ̀ pé sẹ́wọ̀n lè ṣe súnà rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní òfin ṣẹ̀ríà Islam ọmọ yẹn ọmọ zina ni so ẹni tó fún lóyún gan kò lẹ́tọ̀ọ́ sí inú ṣẹ̀ríà Islam ọmọ tí yóò bá ti ní sùúrù kí wọ́n ṣe igi òun tó fi di pé wọ́n fún olóyún irú ọmọ yẹn bàbá yẹn náà ni ó tọ́ ọmọ òun ẹ̀ kò ní jẹ́ ọmọ ẹni tí okùn olóyún yẹn kọ́lá wọ́n rí ẹni òun gan nínú ìdájọ́ ṣẹ̀dá Islam ibi tí wọ́n ṣẹ̀dá Islam wà ní ẹnu kan ṣe ìdájọ́ fún wa ni kan ṣe wọ́n lọ́rẹ́ ni àmọ́ rú ọmọ òun kò ṣe kí ni kì í sọmọ bàbá yẹn kì í sọmọ ẹni yẹn ẹni tí ó máa mójútó tí ó máa sọ́jú ẹ òun náà nìyá tó bí àtàwọn tó jẹ́ fámìlì ìyá rẹ̀ so bàbá yìí náà ni ó ṣe kí ni òun ni ó pa súnà rẹ̀ òun náà ni ó sọ ọ́ ló kọ ti bá òun ní sòkòlà tó bá bí gan ó lè máa jókòó bàbá òun gan tí wọ́n fi jẹ́ torí pé àlè ṣe kíni àlè fi orúkọ ẹni yẹn pé nínú ìdájọ́ ṣẹ̀ríà Islam nítorí pé ọmọ zina ni tó òun náà náà pè lọ́mọ àlè ó ti bá òun ní òun náà ló fà tó jẹ́ pé ọmọ tó bá ti tó lọ́kọ kí ó tètè kíni kí ó tètè wọ́kọ fún kó máa rí pé ọmọ àlè ó máa bí dá síyàn lọ́rùn tó máa dá wàhálà sí bàbá lọ́rùn ó ti bá òun wallahu pé tí o bá ẹ ọ wà tẹ bá lọ wo fatuwa sheikh wa ibn Uthaymin wọn mú asaru yẹn asaru aisha radiyallahu anha ipe tí o bá lágbára jọ́ kejì alákọ̀ọ́kọ́ jọ́ kejì ẹlẹ́ẹ̀kejì tí o bá lágbára jọ́ kejì ẹlẹ́ẹ̀kejì jọ́ kejì ẹlẹ́ẹ̀kẹta tó tí o bá jọ alágbára ńgbà kò ní fi jọ́ méje kàá má ní tí wọ́n sọ bẹ́ẹ̀ yẹn pé gbogbo ìgbà tó bá ti kí ni nígbà tó bá tó bá lágbára òun náà ní kò sí ni òun náà ní kò wá ẹsẹ̀ bá mi náà Allahu a'lam. نعم kòlẹ́tọ̀ ẹni ń ṣe háìdọ̀ lọ́wọ́ ẹni tí bá ń kòlẹ́tọ̀ fún kó wà nínú mọ́sálásí ó lè kọjá bẹ́ẹ̀ ẹni tí ń ó lè máa kọjá lọ nínú mọ́sálásí ẹni tí ń sọ àmọ́ kó wá jòkó kó wà mẹ́ẹ̀ kò sí kí ni kòlẹ́tọ̀ fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹni tó bá jẹ́ dúró ẹni tí ń ṣe jẹ́rẹ́bà lọ́wọ́ so yóò kọjá nínú mọ́sálásí ẹ̀sìn bá mi àmọ́ kó wá wà nínú mọ́sálásí kó so àwọn lẹ́gùn yẹn kò lẹ́tọ̀ọ́ fún ẹ̀sìn bá mi. nà ṣé tó lè ka Qur'an ó lè ka Qur'an ẹni tó bá ní haidọ̀ ó lè ka Qur'an ẹ̀sìn bá mi so ẹni tó bá ní jẹ́nàbùkọ̀ jẹ́nàbà nìkan ó ti bá mi òun náà ní òsígbà láyé fún yàn torí pé jẹ́nàbà kìí ṣe pé ní máa pẹ́ ẹ̀sìn bá mi haidọ̀ nísìnyí àmọ́ jẹ́nàbà nísìnyí ìyá ni èèyàn gbọ́dọ̀ wẹ̀ kíákíá ni so òun ni ọbí náà yóò gbọ́dọ̀ gbé kóra nígbà tó bá ti kéde nígbà tí jẹ́nàbà wà ní ara rẹ̀ ìbá mi Allahu ta'ala alam subhanahu wa ta'ala alhamdulilayi alhamdulilayi alhamdulilayi